ìjọba nàìjíríà lọ jólé yòókù ná tí n bá bínú kọ́lọ̀ ń béèrè lọ́wọ́ mi mi ní bínú gbogbo ohun tó ń kójọ yẹn ọ̀pọ̀ àkúnjọ kan náà ni wọ́n wá bà dúkìá mi jẹ́ wọ́n jó gbogbo ilé mi wọ́n bà nǹkan jẹ́ wọ́n bà mọ́tò mi jẹ́ ṣebí ńgbà tí mo wálé ayé ni mo bá ní mọ́tò yẹn mo bá yàwó lé ayé mo bá ọmọ ń bẹ̀ ni mo bá gbogbo dúkìá yẹn mo bá lé mo sọ fún pé kán lọ jóná náà ńgbà tí wọ́n kọ́ jótà kọ́kọ́ ná ṣé mo bínú ni wọ́n ti kọ́kọ́ wá jó kan ná seventeen rooms ló wà ń bẹ̀ kò jìnnà síra wọn mi ò tí mo fẹ́ bọ́lọ̀ ń jà ní ilé ayé ni mo bá a ní kí n jàfẹ́tọ̀ àwọn fẹ̀kùnmẹ̀kúnnù kí n jàfẹ́tọ̀ ọ̀ràn mi kí rẹ̀ mi mọ̀ tán kórúkọ mi wà láéláé yẹn ṣe pàtàkì ẹ lọ ìjọba nàìjíríà ẹ lọ jólé yòókù ná tí n bá bínú kọ́lọ̀ ń béèrè lọ́wọ́ mi mi ní bínú àwọn ọmọ tí mo bí ń bẹ́ẹ̀ lu èbó ilé yẹn wọn mọ fi mi ṣe ẹ̀yẹ ni kékeré ni bàbá eléyìí ìkà ń bi mí pé mọ́tò yẹn kìí kọ́ ọmọ gbé ṣeré jáde pé bàbá ikọ́ mọ́tò yẹn ká mọ́ fi ṣeré lọ skul kílẹ̀ ń kó kiri gan mọ́tò tó máa di pàǹkárà orúkọ rere sàn ju bíbélì àti abẹ́wúrà àti ẹ jẹ́ ká ní orúkọ rere ká ní orúkọ rere gbogbo ẹ̀yin ọmọ ọ̀dọ́ tá a jọ ń káàkiri ọ̀dọ́jọ́ ni wá ẹ má jẹ́ kí a fi àyè gbà àwọn bàbá wa ẹ má jẹ́ ká bú ọba mọ́ ẹ má jẹ́ ká bújòyè mọ́ nígbà tá a la fẹ́ jà fún àwọn ọ̀rẹ́ wa táwa kọ́kọ́ ń bú ọba tá à ń bújòyè èmi náà ṣe bẹ́ẹ̀ rí bọ́mọ pẹ́rọ àmì padà ẹ má jẹ́ ká bú àgbààgbà kankan mọ́ ẹ má bolóṣèlú kankan bá wa jà gan ńjọ ti wà ńjọba Yorùbá ò bínú rí torí pé mugun ni wá àfẹ́sí wọn rí àwọn bàbá nìkan làwọn máa ń fèsì ẹ jẹ́ ká stop ẹ̀ ṣé Yorùbá ló wá rẹ pé kọ́ lọ́pàá mẹ́nu lé ni ebi Buhari ni Yorùbá mi ló gbìjà mi lọ́dọ̀ Buhari náà wọn ò dá sí náà ẹ̀rù kálukú ń bẹ̀rù wọn ò lè sọ̀rọ̀ ọba ò lè sọ ìjòyè lè sọ nígbà náà èmi àti Kanu la dìde Kanu dìde ńlẹ̀ Ìgbò èmi dìde ní ilẹ̀ Yorùbá mo sọ pé wọ́n Nàìjíríà ò lè ṣe kíni o kò lè wọ̀ orí ìyà tí jẹ wá náà láti wà àwọn ò tí ì stop ni ló ń control ìjọba nàìjíríà ẹ jẹ́ ká ronú ẹ má jẹ́ ká bá àwọn bàbá àjà mọ́ ẹ má jẹ́ abú wọn mọ́ ẹ má jẹ́ àti wọn ra wọn ra pẹ̀lú wọn àwọn àtọ́ bá jó lóṣèlú tá a bá fi kọ́ wọn rẹ̀ wá lọ́wọ́ á gbé wọn mọ́ra láàfin á gbé wọn mọ́ra ni à ní bú wọn mọ́ tó ti yé yíwá yẹn so ọlọ́run ò jẹ́ kí ẹ̀mí gbogbo wa gùn ẹ ṣé mo dúpẹ́ pásítọ̀ ẹ ṣé but èmi náà kọ́ bọ́dà bẹ́ni pé èmi náà ò fi nǹkan kan lẹ̀ àwọn ọ̀rẹ́ mi nìkan náà kàn fowó lẹ̀ fún mi ní hundred thousand naira ń bẹ̀ yẹn kémi náà fi ohun tó bá ká ẹ̀ fi kún owó búlọ́ọ̀kù àwọn ìjọba nàìjíríà wọ́n ti ti àkáǹtì mi ẹ̀yìnbó iná ẹ̀lẹ́mọ̀ bẹ́ẹ̀ wọ́n sì bà gbogbo dúkìá mi jẹ́ èmi ò wá bínú yẹn torí pé ọlọ́run ló ní gbogbo nǹkan yẹn ẹ bá wọn fún mi lówó wọ̀nyí gbogbo tí mò ń ná ń bí àwọn ọmọ òkè ògùn àwọn ọmọ ńláńlá náà ṣe bó ṣe wù. àwọn ọmọ yorùbá káàkiri diaspora mo kí gbogbo yín ìrè dárúkọ yẹn tán ń bí báyìí láti amẹ́ríkà láti london wọ́n gbá káàkiri wọ́n dẹ̀ dúró tì mí péyà ò gbọ́dọ̀ jẹ mí àwọn náà náwó lé mi lórí tí mo fi jáde nu ẹ̀wọ̀n tí wọ́n gbé mi sí bẹ̀nẹ̀ wọn ò stọ́ọ̀pù ná owó yẹn gbogbo náwó òkú ìyá mi wọ́n ní mọ́ mi mìmì ò ní mì tábà ti bo mọ̀mọ́ mọ́lẹ̀ tẹ́ ń bí ẹ̀rẹ̀ fàdáná ń bí mọ̀lú tí wọ́n pa eh, pa fáwọn náwó fẹ́ ń bàdàn mọ̀lú táwọn èèyàn rà lẹ́ńbẹ̀ lé ní méjìlá ẹ mọ̀jẹ̀ aṣèjẹ̀gbọ̀n mọ̀jẹ̀ adàlúrú a lè gba ẹ̀tọ́ wa láì ṣèjẹ̀gbọ̀n a lè gba ẹ̀tọ́ wa láì yìnbọn a lè gba ẹ̀tọ́ wa láì dàlúrú gbogbo protest mo ṣe ní ìlú nàìjíríà mi ò ríbi tí mo ti ẹnìkan lè sọ pé mo pààyàn tàbí mo jó nǹkan náà tàbí mo bà nǹkan jẹ́ mo lọ písù torí pé olówó lèmi náà tí ò bá sólówó lára ń dì mọ́ gbogbo nǹkan tó lọ́n fún yẹn lọ́lọ́run fún mi mi ṣe tálákà tó dé pé mo dìde fún jà yorùbá big man ni mi àwọn tó jẹ́ ọ̀rẹ́ mi tó súnmọ́ mi tó ní owó ní kí ni mo wá lọ bẹ̀ pé sọ́wọ́ lè mi mò ń fẹ́ ni kí n sọ yé tí mo fẹ́ mo ní ìsọ̀rọ̀ owó àní ọ̀rọ̀ ìran mi ni mò ń sọ kí n wọ gbowó kí n gbéra kí n pé mò ń lọ́dọ̀ ọba àgbowó mò ń lọ́dọ̀ oníbodè òfin gbowó kí n kójó wọlé kọ́kàn mi balẹ̀ kí n dá wọn mọ́tò kí n mọ́ rìn bọ̀ kí fúlàní mọ́ dàmí dúró ń títì kí n délé kí bàbá sọ pé kí n gbé tírélà sùn kí n mọ́ gbé lọ àwọn bàbá wò lè lóko mọ́ wọn lè lóńdò ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ká ti àwọn bàbá wa lẹ́yìn ká dá security ti wá lẹ̀ ká sọ fún wọn kán bá wa fọwọ́ tì í ká lé wọn kó nu oko wa ẹ ṣé mo dúpẹ́. ìyá mi kú torí ìrònú tèmi mo ti sọ fún ọlọ́run pé mo fẹ́ lọ sí gbogbo ẹni tó bá di ẹranko ní ọjọ́ yẹn tàbí tó ní ó di ejò mo ní ọlọ́run má kó dé yẹn padà mo ní gbogbo ìjọba tó bá ní kí n má sì yá mi ọlọ́run pa wọ́n rẹ́ kí n tó débẹ̀ ọlọ́run sì gbà fún mi dá ẹ̀mí mi sí jẹ́ kí n sin ìyá mi torí pé abiyamọ ni ìyá mi ó wù mí kí n rí ìyá mi kó tó kú ṣùgbọ́n ọlọ́run ló ní ẹ̀mí tí àsìkò ẹ̀dá bá tó ni ẹ̀dá máa ń kú àjẹkọ́ ló ń pààyàn oṣokọ́ ló ń pààyàn ẹ sọnù èèyàn ò lè dá yẹn pa tí àsìkò òkú ẹ̀dá ò tó bí ẹ̀mí yẹn bá tọwọ́ èèyàn bọ́ ìmọ̀sí ọlọ́run ni ìyá mi ẹ̀mí rẹ̀ ò tọwọ́ ẹnìkankan bọ́ ó pè mí fúnra ẹ̀ ó ní àdìsá mo ní mọ̀ mi ó ní kí ló ń da ẹ dúró ní bẹ́ẹ̀nì mo ní mọ̀ mi mo ní kò yé mi náà. ó lóun tó sọ ni pé tí bàbá Tinubu bá ti wọlé Buhari lẹjọ ń jà Buhari ló ní kí wọ́n lọ pa ẹ́ mo ní bẹ́ẹ̀ ni ó ní bàbá Tinubu yẹn ti wá wọlé ṣebí Yorùbá lòun mo ní bẹ́ẹ̀ ni ó ní tó bá wálé tó bá pa ẹ́ ìtàn Yorùbá ò ní tán lórúkọ tiẹ̀ náà mo ní bẹ́ẹ̀ ni mọ̀ mi ó ní tán Akíntọ́lá àtàwọ́lọ́wọ́ tán mo ní bẹ́ẹ̀ ni ó ní máa bọ̀ nílé mo ní yẹn bẹ̀nẹ̀gàn òfin mílẹ̀ kí n wà ó ní ṣé mo lẹ́nìkan tí mo lè lọ bá tí ń bọ̀ bá tí wọ́n fi fi ọlẹ̀ mo ní mi ò mọ̀ ó lóun ọ̀ lọ́hùn àǹtí mi ló jókòó yẹn ìtàn bí mi lé nìyẹn mọ́ mi wá pè mí pé inú rùn níjọ́ kejì tó bá mi sọ̀rọ̀ ní alẹ́ ẹjọ́ tó bá mi sọ̀rọ̀ ó wá nínú rùn mo nínú rùn yín báwo ẹdẹ tẹ mọ dẹrù bàgẹ kò sọ fún mi kò ń sì kiri gbàtọ wà nínú rùn mo wá pe Bọ́lá àbúrò mi mo ní lọ wo mọ mi nulẹ torí ẹ fi ìyá yẹn lẹ ẹ ní tàsí ọlọdẹ bí ìyá méjì ń bí yẹn sáré lọ Ọlọ́run ti ń lọ àtọkọ òun gbàtọ débẹ̀ ó gbé mọ mi ó ní kankan ò sí mọ mi pé àwọn ti lọ hospital mo ní mọ mi ẹdẹ dẹrù bà mí wọ́n ní àwọn ti wà ókè èló lè oògùn tẹ rà wọ́n ní twenty thousand mo sẹ́ndì owó yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ fi yòókù sáko ẹ sáà ti ẹ wà pa mo wá ń retí kọ́ọ̀lù wọn ní àárọ̀ láàárọ̀ kùtù torí mọ̀ ń pè mí àdìsá ẹ̀kẹ́ni kan ó ní torí pé mo máa ń ṣe ó ní èmi nìkan ni ọmọ tí òun bí tí mo máa ń ṣe mọ́ mi ó ní àkọ́bí òun sọ pé ìyá Sunday ó ní ẹ̀gbọ́n mi tí òun bí lẹ́nu pé ìyá Sunday ọlábòrò mi gan ò ní pè òun ní mọ́ mi ó lè mi sọ pé mọ́ mi ó nínú wọn a ń dùn tó bá ti wá pè mí láàárọ̀ a mọ̀ sí yẹ̀yẹ́ yẹn kò wá pè mí mo wá pe Bọ́lá pé mò ń pe mọ́ mi nọ́mbà rẹ̀ ọ̀ lọ ó ní mọ́ mi àwọn òsùnmọ́jú pé hospital àwọn wà mọ́ mi ò sọ̀rọ̀ mọ́ mo ní ah ó fẹ́ rí mi ní ẹ gbé fóònù fún ó ní kò lè sọ̀rọ̀ mo ní ẹ gbé sí fídíò ẹ gbé fóònù fún dókítà yẹn dókítà nǹkan kan gbọdọ̀ sí mọ́ mi ó ní kò sí nǹkan kan tó ṣe wọ́n ó ní bí ìgbà tínú kankan yẹn lásán ni ó làwọn dẹ̀ lọ sí scan fún ọ ló gbọmọ sọ ẹ gbé fóònù fún mọ́ mi kí n rójú ẹ̀ bọ́lá wa gbé fóònù sí wọn lójú mo ní mọ́ mi ó ní ó ṣe báyìí mo ní ṣebí torí tèmi ni ẹsẹ nǹkan ẹnu nǹkan yín tẹ̀ ń kara mò ń bọ̀ ń lé ń sìn ẹ̀yin dárayá ó sì báyìí ó sì báyìí wọ́n wá pè wọ́n wá pè àkọ́bí wa àǹtí mi mo ní ṣe é ti débẹ̀ wọ́n làwọn ti débẹ̀ wọ́n dọ́kítọ̀ ni wọ́n gbé wọn lọ sí LAUTECH mo ń pè wọ́n ní five five minutes níwájú ilé ọlọ́run la wà yìí mo ń pè wọ́n ní ìṣẹ́jú márùn márùn márùn láti mọ́nítọ̀ ìyá mi ìgbà tí ó fi dé Ògbómọ̀ṣọ́ wọ́n làwọn ti kọjá àwọn ti fẹ́ wo Ògbómọ̀ṣọ́ báyìí ìgbà tó ń dógbómọ̀ṣọ́ tó ń wo LAUTECH lọ́kànkan àbúrò mi pè mí ó ń sunkún mo ní kí ló ń ṣe ẹ tó mọ̀ ń ṣe bí gbogbo àbí kò gbé fóònù fún mọ̀ mi kò sọ̀rọ̀ ń sàn sunkún gbé fún ẹ̀gbọ́n mi tán bí mi lé àǹtíṣẹ́l àgbàniwọ̀ kí ló ṣẹlẹ̀ onímọ̀ mi ti kú mo ní àbẹ́rẹ́ mọ tẹ́ ń ṣe wọ́n àwọn àwọn níta sọ̀rọ̀ kí lẹ́ ń ṣe gánagànà báyìí fún ẹ gbé fún àǹtálísì àǹtálísì àgbàlagbà niwọ̀ kí ló ṣẹlẹ̀ onímọ̀ mi kú ah, mọ̀ mi ò lè kú báyẹn ó dákú ni ẹ̀yẹ́ mọ̀ pé kẹ́ mọ̀ sáré lọ sọ́dọ̀ dókítà yẹn mọ̀ ń pè bọ̀dá wọlá kù lẹ́yìn torí òní dókítà ẹni kì ní kí ọmọ gbé ọbọ kíákíákíá pé mọ̀ mi ò lè kú kí n fọkàn balẹ̀ ọkàn mi dẹ̀ balẹ̀ wọ́n wá dọ́dọ̀ ọ̀bọ̀dá yẹn ó ní Sunday mọ́nà yẹn ó ní ìyá rẹ̀ ti kú wọ́n á rí i pé Ọlọ́run ni mò ń pa yẹn wọ́n á fi mílẹ̀ ìjọ kẹta ń bẹ̀ nà. kí ni tí Sunday Igboho ṣà owó bàbá dami ọmọ aládé kún mo kí gbogbo ẹ̀yọ́ ọmọ Yorùbá pátápátá jákèjádò orílẹ̀-èdè àgbáyé wípé ẹ̀kú àdótì olóyè Sunday Igboho ṣà owó bàbá dámì bá a ti ṣe ń sọ̀rọ̀ yìí ayẹyẹ òkú màmá Sunday Igboho ṣá ó ń lọ o ẹ wo gbogbo tá a fi hàn yín lójú amóhùnmáwòrán yìí bí ètò ṣe ń lọ òun là ń mú wá fún onítẹ̀ ń wò lọ́lọ́kan òjọ̀kan bí ètò ìsìnkú màmá olóyè Sunday Igboho ṣá bó ṣe ń lọ òun lẹ̀ ń wò yìí o ṣùgbọ́n níbi ayẹyẹ náà olóyè Sunday Igboho pẹ̀lú gbogbo tójú ẹ̀ ti rí látàrí ìjọba Muhammadu Buhari ọ̀gágun tó fìgbà kan jẹ ààrẹ orílẹ̀-èdè nàìjíríà rí tó fi ojú Sunday Igboho rí nígbà tá à agitate fún yorùbá nation wípé kí yorùbá dájú nínú nàìjíríà látàrí tí àwọn àtìláàwí àwọn adarandaran tí wọ́n fojú wá rí tó ń fojú ọmọ yorùbá rí nígbà náà nígbà tí ààrẹ ìgbà ààrẹ ìgbà kan náà tó fi ṣe ààrẹ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n fojú ọmọ yorùbá rí. ṣùgbọ́n Sunday Igboho ṣáà ṣùgbọ́n o Sunday Ìgbòho ṣá kò mà tún dẹ̀yìn o ó ń sọ wípé olóyè Bọ́lá Ahmed Tinubu òun ló wà lórí àpèrè kò dẹ̀ sẹ́ni tó lè bá òun sọ nítorí pé ọmọ Yorùbá ni a ti dìbò fún àwọn ọmọ Yorùbá ti dìbò fún ti débẹ̀ náà òun ò dẹ̀ lè ṣe kí ni kóun máa tàpá sí ọmọ Yorùbá àbí kóun máa bú ọmọ Yorùbá ó jẹ́jẹ́ níbi program tí wọ́n ṣe fún màmá rẹ̀ níbi ìsìnkú màmá rẹ̀ Sunday Ìgbòho ti jẹ́jẹ́ wípé òun ò lè ta ọ̀pá sí bàbá wa Bọ́lá Ahmed Tinubu òun ò dẹ̀ lè kọ ìdí sí ìṣèjọba olóyè Bọ́lá Ahmed Tinubu ó lóun ò lè kọ̀dí síbi ìṣèjọba ẹ̀ òun ò dẹ̀ lè dáná àbùkù bá olóyè Bọ́lá Ahmed Tinubu lórí ìṣèjọba rẹ̀ nítorí pé ọmọ Yorùbá ni àsìkò tọmọ Yorùbá sì ń ṣe lọ́wọ́ ó yẹ ká tì í lẹ́yìn ṣùgbọ́n òun ṣèpinnu Ìgbòho tún ti sọ̀rọ̀ tún ṣèpinnu Ìgbòho ṣèpinnu níbi òkú màmá rẹ̀ wípé òun ṣe tán òun tán bá ní pé kíyàn dá dúró kíyàn dá tọ́ olóyè Sunday Ìgbòho tún ti sọ̀rọ̀ wípé òun ṣe tán láti dúró ti ọmọ Yorùbá láti gbógun ti àwọn darandaran tí wọ́n ń da àwọn ọmọ Yorùbá tó ń dà wọ́n láàmú gbogbo ìgbèríko nílẹ̀ Yorùbá pátápátá Èkìtì ni o Ọ̀yọ́ ni o Ògùn ni o gbogbo bíkíbi Oǹdó ni òun ṣe tán láti ṣe kíni láti set up àwọn vigilante group tó máa ṣe kíni tó máa mú lọ́dọ́kọ jákèjádò orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá pátápátá tí wọ́n máa ṣe kíni tí wọ́n máa máa káàkiri gbogbo ìgbèríko láti lè dẹ́kun ìwà àbàjẹ́ tí àwọn darandaran ń wù fún àwọn ọmọ Yorùbá Ìgbòho ṣèlérí níbi òkú màmá rẹ̀ wípé àsìkò yìí o ní àsìkò olóyè Bọ́lá Ahmed Tinubu yìí òun á sa gbogbo agbára òun á sa gbogbo agbára tó wà níkàáwọ́ òun láti dópin ìwà àbàjẹ́ tí àwọn àtìláàwí àwọn darandaran ń wù fún àwọn ọmọ Yorùbá nínú oko wọn òun á dẹ́kun ẹ̀ ọ̀rọ̀ tó lóye Sunday Ìgbòho sọ tó sọ lèyí ó sì ṣe kí ni ó ṣe ìkìlọ̀ gidigidi ó ṣe ìkìlọ̀ gidigidi fún àwọn ọmọ Yorùbá nation tó jẹ́ gbogbo ọmọ Yorùbá pátápátá kí wọ́n ti olóyè Bọ́lá Ahmed Tinubu kí wọ́n tì lẹ́yìn níbi ìṣèjọba rẹ̀ ó bẹ àwọn èèyàn wípé kí wọ́n yé má bú àwọn ọba mọ́ gbogbo àwọn ọba alẹ́ Yorùbá pátápátá gbogbo àwọn lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan jàǹkànjàǹkàn nílẹ̀ yorùbá ìgbòho sásọ wípé kí gbogbo ọmọ yorùbá kọ́ má tanu àbùkù bá wọn mọ́ ká lè ṣe àtìlẹ́yìn tó múnádóko fún olóyè bọ́lá ahmed tinubu láti lè ṣe àṣeyọrí ṣùgbọ́n o ó ṣe ìpinnu olóyè sunday ìgbòho ṣe ìpinnu wípé gbogbo àwọn darandaran tó wà nínú igbó wa káàkiri káàkiri òun máa ṣètò ọ̀pọ̀ àwọn fijilantẹ́ àwọn aṣọ́gbó tí wọ́n máa ṣiṣẹ́ lọ́sàn-án àti lóru láti dẹ́kun ìwà àbàjẹ́ táwọn àwọn àwọn àtìláàwí ń wù tí wọ́n tí wọ́n ń dá ẹ̀mí àwọn ìyá wa léègbodò tí wọ́n ń bá wọn lájọṣepọ̀ ó lóun ṣetán láti dẹ́kun ìwà àbàjẹ́ yìí. irú èèyàn wo ni Sunday Ìgbòho ṣe gan pẹ̀lú gbogbo ohun tójú Sunday Ìgbòho ti rí ṣó yẹ kó tún ṣerú nǹkan báyìí ṣó yẹ kó tún dá sọ̀rọ̀ Yorùbá mọ́ ṣùgbọ́n ntí nǹkan bá ti wà lú ẹ̀jẹ̀ tí ò fẹ́ kíyà jẹ ìran bàbá ìran ìyá ẹ̀ kò fẹ́ kíyà jẹ wọ́n pẹ̀lú gbogbo ohun tójú Sunday Igboho ti rí nígbà tí ààrẹ tó ti fìgbà kan jẹ ní Nàìjíríà rẹ̀ ààrẹ Muhammadu Buhari tó fojú rẹ̀ rí Ìgbòho ò tún ṣe kí ni kò tún dẹ́kun láti ṣe pé láti máa gbèjà ọmọ Yorùbá ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀ máa kú oríire o ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀ máa kú oríire o